bàbá wa kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè ọmọdé kẹta bàbá kábíyèsí ọba ìlú ìlú ọ̀nà. ẹ̀yin àgbàlagbà ẹni ẹni tó bá ti lẹ́yìn ẹ̀ lẹ́nu kì í pẹ́ lórí ìkólẹ̀ ẹ má bínú ẹ̀yin àgbàlagbà ẹni bá a bá fi ọwọ́ ọgbọ́mọ wí asibítòsí fàmọ́ra ẹni tòsí bàbá mọ́ra ẹ kú amọ́ra a nífẹ̀ẹ́ yín a sì mọ̀ báyìí náà nífẹ̀ẹ́ wa ẹ fà wá mọ́ra ẹ rán mi sí wa ẹ ṣe wá lọ́mọ ẹ bá wa bí bá a bá ṣẹ̀ ẹ kú wa ẹ ti pọ̀ ní ìyá wa fún wa ẹ dáríjì wọn ní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àbí ṣe bẹ́ẹ̀ ẹ yọnu ẹ yọnu bàbá kábíyèsí bẹ́ẹ̀ bá yọnu ní ìsìn bàbá kábíyèsí. kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o tí fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dàá Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí bẹ̀rẹ̀ èmi àti yín àní àní àní ọwọ́ wa báyìí láfùgbàrí ayé wa. fídíò tí mo mú wá fún yín níbẹ̀rẹ̀ yẹn kì í ṣe àkọ́kọ́ nìyẹn ó ti tóbi méjì mẹ́ta tí mo ti rí fúnra mi báyẹn tí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Alhaji Yunus Teliat Ayilara tí ó ti ń bẹ kábíyèsí ọba lògbómọ̀ṣọ́ ọba gandhi àfọlábí ọláòyè ṣòun tìlú ògbómọ̀ṣọ́ wípé kí baba fọwọ́ wọ́nú kí baba fiyè bínú kí baba má bínú kí baba ó dárí jìn òun torí pé ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kí ẹ̀kọ́ mọ́ra lọ́wọ́ ó láwọn lè ti ṣẹ̀ lóòótọ́ àwọn lè ti ṣàìdá ṣùgbọ́n àgbà tí ò bínú lọmọ rẹ̀ pọ̀ kí bàbá ó yọ́nú sáwọn ìtọ́wá mú mi mú fídíò yẹn wá ó ní comment àwọn èèyàn ní abẹ́ fídíò yẹn àwọn kan sọ wípé kì í ṣe kábíyèsí imam ti ìlú Ògbómọ̀ṣọ́ gan ni ó yẹ kí imam àgbà l'Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa bẹ̀ wípé àwọn ìdílé wọn ìdílé Ayílára gan ni wọ́n mú chief imam kọlu kábíyèsí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àwọn kan ní tí àárín chief imam l'Ògbómọ̀ṣọ́ bàbá yunus teliat olùṣínà ayélára tí àárín wọn bá ti tò pẹ̀lú àwọn ìdílé wọn ìdílé ayélára nílùú ògbómọ̀ṣọ́ wípé kò sí tó ní kí kábíyèsí Ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ kí wọ́n mọ̀ dáríjì chief imam tìlú ògbómọ̀ṣọ́ àwọn kan ní kí chief imam lógbómọ̀ṣọ́ kí wọ́n kọ́kọ́ lọ. Lo tún àárín wọn àti ìdílé wọn ṣe ìyẹn ẹbí Ayílára nílùú Ògbómọ̀ṣọ́ ẹ gbọ́ ṣé tí chifimọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn ò bá lọ wọ́ wá ìdáríjìn nínú ìdílé wọn tí àwọn ìdílé Ayílára tí wọn ò bá yọ́nú sí. Si, chief imam lògbómọ̀ṣọ́ ìyẹn imam teliat yunus olùṣínà ayélára tí wọ́n bá yọ́nú sí wọn ṣé kábíyèsí Ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ ṣé wọn ò lè yọ́nú sí wọn ni ṣé tí kábíyèsí Ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ tí wọ́n bá gbọ́ ẹ̀bẹ̀ ìrawọ́rasẹ̀ chief imam lògbómọ̀ṣọ́ imam teliat yunus olùṣínà ayélára ṣe àárín ìmáàmù lÓgbómọ̀ṣọ́ àti ìdílé ẹbí Ayílára ṣe yóò tò bákan náà ní abẹ́ ìsàlẹ̀ fídíò yẹn lára ohun tí àwọn èèyàn ń fi ránṣẹ́ tó dàbí comment tàbí èrò tiwọn ò ní wípé kì í ṣe orí fídíò tàbí inú wáàsí ní orí mímbàrí ló yẹ kí chief imam ìlú Ògbómọ̀ṣọ́ Imam Teliat Yunus Ayélára kó ti máa bẹ kábíyèsí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ wípé ó yẹ kí tífìmam ìlú Ògbómọ̀ṣọ́ Imam Teliat Yunus Ayélára kó lọ sí palace kó lọ sí ààfin kó lọ dọ̀bálẹ̀ gbalaja kó àwọn èèyàn dání láti lọ́ọ́ máa bẹ kábíyèsí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ni pé kò yẹ kó jẹ́ inú fídíò tàbí orí mẹ́ńbàrí tàbí inú wáàsí tàbí lóde ò hmm? chief imam tẹ́lẹ̀ àti Yunus Ayílára yóò ti máa bẹ kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́ tí mo fẹ́ sọ lórí ìyẹn ni pé mo fẹ́ rán wa létí pé ká má gbàgbé wípé kábíyèsí wọ́n ti kọ ìwé ránṣẹ́ sí chief imam l'Ògbómọ̀ṣọ́ wípé kí imam kó mọ̀ ṣe wá sí pálásì mọ́ hmm? pé kí imam tẹ́lẹ̀ àti Yunus Ayélára kó mọ̀ ṣe wá sí pálásì mọ́ lásìkò tí aáwọ̀ yẹn gbóná janjanjan tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé ó ṣeé ṣe kọjá pé òyìn ìdí yẹn òun ni kò fún chief imam ìlú Ògbómọ̀ṣọ́ imam tẹ́lẹ̀ àti Yunus Ayélára láǹfààní láti lọ bẹ̀bẹ̀ láti lọ sí palace láti lọ bẹ kábíyèsí ọba Ghandi Àfọlábí Láòyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ láti lọ tọrọ dáríjìn torí pé chief imam lÓgbómọ̀ṣọ́ náà sọ nígbà tí àwọ̀ yẹn gbóná jọjà yí pé kì í ṣe pé ò lè lọ sí palace láti lọ bẹ kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n gbogbo ọ̀nà láti rí kábíyèsí ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ òun ni kábíyèsí ti sán ni wọ́n ti dí gbogbo ọ̀nà láti rí kábíyèsí òun ni kábíyèsí ti dí fáwọn láti lọ rí láti rí wọn ìdí nìyẹn tí kò fi rọrùn fún òun láti lọ bẹ kábíyèsí